àkíyèsí kejì èmi kò lo lẹ́tà q fún ìyí lẹ́tà kọ́ọ̀fù padà nínú ọ̀rọ̀ orúkọ alukur'an nítorí pé èdè yorùbá pọ́nbélé ni mo fi ṣe ìtumọ̀ rẹ̀ ohun tí mò ń sọ láàrin ni pé tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ Quran tí wọ́n túmọ̀ sí èdè Yorùbá àtàá eléyìí tí mùjámà ò tẹ̀ jáde alukur'an bí wọ́n ṣe kọ́ q ni wọ́n lò nínú ọ̀rọ̀ yẹn q lẹ́tà q ò ní wọ́n lò ń bẹ̀ àmọ́ èmi ò lo lẹ́tà q nígbà tẹ́mi fẹ́ kọ alukur'an ní èdè Yorùbá. àti pé lílo lẹ́tà q pẹ̀lú àwọn lẹ́tà èdè Yorùbá ó máa lòdì sí ìlànà àyálò èdè nínú èdè Yorùbá ìdí àkọ́kọ́ tí ò jẹ́ kí n lo q nínú the word alukur'an tí mo kọ ní èdè Yorùbá òun ni pé q kì í ṣe lẹ́tà kan nínú lẹ́tà ọmọ Yorùbá píú àní àwọn lẹ́tà kan bẹ tí a ní nínú èdè wa tó wà nínú èdè lárúbáwá tàbí tó wà nínú èdè gẹ̀ẹ́sì píú lẹ́tà òyìnbó ni píú àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́tà òyìnbó ni nínú ẹ̀kọ́ nípa èdè Yorùbá ẹ̀kọ́ kan bẹ tẹ́ ń pè ní àyálò èdè àyálò èdè àyálò èdè ni kí a fẹ́ pe ọ̀rọ̀ tí òyìnbó ń pè tàbí ọ̀rọ̀ tí lárúbáwá ń pè tàbí elédè mìíràn ká fẹ́ pe ọ̀rọ̀ náà ká wá bó ṣe máa pè é àmọ́ tó dá sí pé lẹ́tà inú èdè tiwa la fi kọ ọ sílẹ̀ ohun tí wọ́n ń pè ní àyálò èdè nìyẹn lárúbáwá ń pè ọ̀rọ̀ kan òyìnbó náà ń pè ọ̀rọ̀ kan faransé náà ń pè ọ̀rọ̀ kan àwa fẹ́ pè ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ yorùbá ó ṣe pè é yorùbá ò wá ní yorùbá ò yá ohùn ni wọ́n máa yá ohùn wọn ò ní yá lẹ́tà elédè míì láti fi kọ́ sínú èdè tiwa torí pé wọ́n gbà wípé èdè tiwa ó ní iye ìró tó wà ń bẹ̀ tá a mọ̀ sí lẹ́tà. a b d a ẹ c g b títí dé ìparí ok kò wá sí q níbẹ̀ mo sì fẹ́ kọ alukurani ní èdè yorùbá bá a ṣe pé yẹn alukuran mo fẹ́ kọ ní èdè yorùbá mi ò bùkátà sí q tí ò sínú èdè yorùbá láti fi wọ inú alukuran tó ti yé. àmọ́ ìyàtọ̀ wà láàrin lẹ́tà méjèèjì yìí ẹ lẹ́tà méjèèjì yẹn dáadáa o. kí aláìnírù ẹwọ kí yẹn ẹ wo bá a ṣe kọ́ aláìnírù àti kí kí onírù ẹ bí tí ìrú rẹ̀ wà. kí aláìnírù àti kí onírù ìrù òkè yẹn ń tọ́ka sí pé lẹ́tà náà ó súnmọ́ kí ni ó súnmọ́ kí ní ibi ìṣẹnupè kì í ṣe ní ọ̀nà ìṣẹnupè. ẹ kí kí. Hmm. bẹ́ẹ̀ ṣe pé yẹn bẹ́ẹ̀ ṣe pé kí yẹn tá a bá fẹ́ ṣàpèjúwe ìró nínú èdè tí wọ́n bá ti ní kíyàn ó pè wọ́n sọ pé nígbà tó fẹ́ pè ṣe rí ẹnu wa yìí ẹnu wa yìí tá a fi ń pè ọ̀rọ̀. ibi tí ahọ́n wà ní abala ìsàlẹ̀ ibi tí ahọ́n wà lẹ́nu wa ibẹ̀ ní abala ìsàlẹ̀ òkè ahọ́n tá a mọ̀ sí àjà ẹnu ibẹ̀ ní abala òkè abala òkè yìí la mọ̀ sí àkànmọ́lẹ̀ òun ti wà níbẹ̀ kò ṣeé lọ òkè kò ṣeé lọ ọlẹ̀. kò ṣeé dẹ̀gbẹ́ kò ṣeé sún sún sí ọ̀tún àbòsí ṣe wá rí abalabi tí a hán wà òun là ń yà òun ní ń lọ ọ̀sàlẹ̀ òun ní ń òkè òun ló lè sún sọ̀tún tó lè sún sí òsì ok now nígbà tẹ pé kí tẹ pé kí tẹ bá ṣàkíyèsí. ibi ìdí ahán ìdí ahán ìdí ahán ni eléyìí tí ó súnmọ́ ọ̀nà ọ̀fun ìdí ahán wa ó gbéra kúrò nsálẹ̀, ó lọ sí òkè ó lọ bá sáìdì ibi tó wà ní òkè tá a mọ̀ sí àfàṣe òkè tá a mọ̀ sí àfàṣe. Okay? Afase ó ní kíní táì máa ń pè ní kíní bíi bèlúbèlú ń tó ti yé tó sí ibẹ̀ tàbó gangan náà ń pè ní àfàṣe fẹ́ pé kí ìdí ahọ́n wa ó gbéra ó lọ bá àfàṣe lókè ó wá búlọ́ọ̀kù ẹ̀ bó ṣe búlọ́ọ̀kù ẹ̀ tán lọ́ba tún sí ó yẹ experience kẹ́ ẹ̀ wòye sí kí. kí ẹ rí i pé ibi ìparí ahọ́n yín nínú ló lọ sí òkè òkè tó lọ yẹn ibi tó ti lọ blọ́ọ̀kù atẹ́gùn ti ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró wa ó ní bí àfàṣe bó ṣe wá blọ́ọ̀kù ẹ̀ ọ blọ́ọ̀kù ẹ̀ báyìí láti rí lẹ́tà yẹn pé a tún open ẹ̀ ok so ó yẹ tó pé kí kí now. ló fi ká pé a pè lẹ́tà yẹn ní lẹ́tà tá a fi àfàṣépè àfàfàṣépè ìtumọ̀ ẹ̀ nìyẹn pé àfàṣé la fi pè é ìyẹn ní bákan náà ìyẹn ní àyè tá a ti pè é ìyẹn ní à ń pè ní ibi ìṣẹ́nupè the place of articulation ibẹ̀ yẹn là ń pè ní ibi ìṣẹ́nupè ibi ìṣẹ́nupè fún kí ó ní àfàṣé wa tí ìdí ahọ́n tó lọ bá ní ibẹ̀. now ọ̀nà táwa gbà pé jáde the manner of articulation manner of articulation ọ̀nà tá a gbà pé ni pé èémí tí ń bọ̀ láti inú tó kọ́kọ́ block ó tún open lẹ́ẹ̀kan náà akọ́kọ́ ṣe akọ́kọ́ ṣe èémí a ṣe èémí yẹn ìtumọ̀ yẹn ni pé a block ẹ̀ bá a ṣe block ẹ̀ a bá tún ṣí padà náà fi pè ní asenu asenukpe asenu enu wa ase emi ti n bɔ lati nu ɛdɔforo sɔnyɛ wa ase emi yɛ ɔyɛ tó pe ki ki ta ba fi ɔwɔ si ɛnu ba yi pe aari si atɛgbe yɛ ma blo jade ki ɛfɔwɔ si ibi ɛnu kɛ pe ɛyɛri pe atɛgbe kan jade ki ki. gbogbo lẹ́tà tá a bá ti pè tó ga sí pé akọ́kọ́ sẹ́nu akọ́kọ́ búlọ́ọ̀kù ibi tí sàlẹ̀ àti òkè ti pàdé akọ́kọ́ búlọ́ọ̀kù ẹ̀ kó tó hópùn lójijì náà ń pè ní àsẹnupè díàfọ̀ tá a bá ti pè àsẹnupè ó máa gbé atẹ́gùn tí ń bọ̀ tó kọ́kọ́ búlọ́ọ̀kù yẹn ó máa gbé jáde lẹ́tà kínu ṣùgbọ́n kọ́ọ̀f ẹ tún pè kọ́ọ̀f cough cough tẹ bá ṣàkíyèsí ìdí ahọ́n yìí kan náà ó lọ bá àbàṣe ni ṣùgbọ́n kò blọ́ọ̀kù ẹ̀ kò blọ́ọ̀kù ẹ̀ kò blọ́ọ̀kù ẹ̀ ó fẹ́ ṣe àmọ́ kò ṣe ó fẹ́ ṣe àmọ́ kò ṣe kí ni la fi ń pè ní àṣẹ ìṣetán àṣẹ ìṣetán. ó blọọkụ ẹ ni àmọ́ kò ibi tí ti ń pe kọ́ọ̀fù nìyẹn kọ́ọ̀fù kò wá sí irú ìró yẹn nínú èdè yorùbá ṣẹ́gbọ́ kò sí ká pe ìró tó máa jẹ́ àfàfàṣépè tán tán yẹn kò sí nígbò tí wá gá sí wípé caf ẹ máa wo tí mo ṣe láàrin yìí a sọ pé a fi àfàṣe a fi pè abẹ́kọ̀ ìròyìn kejì ni wípé a sọ pé a sẹ́nu pé ni àbí a tún wá rí lẹ́tà míì tóun náà jẹ́ lẹ́tà tá a fi àfàṣe pè ṣùgbọ́n tá a ní ṣe ẹnu pé bí kò ṣe àṣeṣe tán aga sí pé lẹ́tà méjèèjì yẹn wọ́n jọra wọn wọ́n ṣe kí ni wọ́n jọ ara wọn nìyẹn aga sí pé inú àpótí ọ̀rọ̀ kan náà láàkó cap àti cough sí cap àti cough inú àpótí ọ̀rọ̀ kan náà láàkó sí ṣùgbọ́n tí ó yà wọ́n ohun tí ó yà wọ́n pẹ̀lú tá a sọ lẹ́yìn òun ni pé ọ̀kan a máa búlọ̀kù ẹ̀ tán a máa hópin ẹ̀ ọ̀kan a ní búlọ̀kù ẹ̀ tán káfí ópin ẹ̀ ọ̀kan àjẹ́ ká ẹ sọ bẹ́ẹ̀ ọ̀kan jẹ́ kọ́ now nígbà tí ò wá sí cough q nínú èdè yorùbá ok tẹ́mi sì fẹ́ kọ yorùbá tí ìfẹ́ ṣe àtọjúràn lọ sínú èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí òfin àyálò èdè ṣe dè mí. pé n gbọ́dọ̀ lo lẹ́tà èdè gẹ̀ẹ́sì nínú àyálò èdè sínú èdè yorùbá ìtókùmíkù ni pé káàfù tí wọ́n jọ wà nínú ilé kan náà náà ni màá lò káàfù yẹn wọ́n jọ fámìlì wọ́n jọ wà nínú ilé kan náà káàf àti kọ́f wọ́n jọ wà nínú ilé kan náà ọ̀wọ́ ìyàtọ̀ bẹ̀ ni pé asínú pé kan àti èsì tán ni a fi pe ìkejì díàfọ́ màá wá modify calf màá màá tún calf yẹn rọ láti fi hàn wípé òní sẹ́nu pẹ̀tà o ìtumọ̀ ẹ̀ ní ìrù tó rí hùn wípé ahọ́n rẹ o yóò fẹ́ dàbí ẹni pé ó fẹ́ kan àjẹ ni o kò ní í ṣe tán o kò ní í ṣe mọ́lẹ̀ tán kò ní búlọ́ọ̀kù ẹ̀ tán but yóò sún mọ́ ibẹ̀ ẹ pé wí wí wí àti yí yí níbi ìparí ahọ́n wa ìdí ahọ́n wa ibẹ̀ náà ló lọ sí òkè o ó lọ síbi àjà àjẹ ẹnu ṣùgbọ́n kò búlọ́ọ̀kù ẹ̀ tán atẹ́gùn tí ó jáde ń bẹ̀ kò ní tó ti kí ẹ fi ẹgbọ́wọ́ síwájú báyìí ẹ pé wí wí wí atẹ́gùn jáde àmì ẹ pé yí yí atẹ́gùn jáde ẹ̀bí àbí ẹ wá pé kí ẹgbàtẹ ẹgbọ́wọ́ yín sẹ́nu dáadáa ẹgbẹ́ sí ẹbí blọọkì ẹnu dáadáa kí ṣe rí yàtọ̀ láàrin atẹ́gùn tó jáde ń bi wí atẹ́gùn wí ó láì ó fẹ́lẹ́ atẹ́gùn ti kí ó kí ó lágbára bẹ́ẹ̀ náà ní sẹ́ bá pé bí ẹ pé bí bí àṣẹnupèlò náà nípa pé ètè méjèèjì ó pàdé pátápátá ká tó òpin ẹ̀ bí ẹ pé dí dí gbogbo ìwọ̀n yẹn ló jẹ́ àṣẹnupè ok therefore nígbà tí o ti wá sí q ní èdè tiwa kí kí yẹn òun náà ni mo wá tún rọ sí kọ́ọ̀fù tá a fẹ́ lò nínú èdè Yorùbá tí òfin ní ká sí pé màá bùkátà sí lẹ́tà q kọ́mọ̀dì pé ọmọ tá a kọ́ lédè Yorùbá tá a sì kọ́ ní alifábẹ́ẹ̀tì Yorùbá yóò padà wá bí wá léèrè pé ṣé a tún ní q nínú èdè wa ni. pẹ̀lú ètè mi ṣe yìí ohun tí ó kàn béèrè ni pé a. Ah, bẹ́ẹ̀ ṣe kọ́ ké eléyìí ó yàtọ̀ fún bẹ́ẹ̀ ṣe kọ́ ké eléyìí ṣé ara lẹ́dá ni àbò nítumọ̀ míì a wà sọ fún pé àfi dára àfi ṣe kí ni o àfi dára ṣùgbọ́n a fi gbé ìró míì jáde tóun àti ké jọ wà nínú ilé kan náà mo rò pé gbọ́dọ̀ mi yé báwọn. therefore ẹni tí ó bá wá kọ́ nípa ìmọ̀ ẹ̀dẹ́ èdè tá a mọ̀ sí linguistics tàbí ẹni tí ó bá English language tí ọba bá phonetics ìmọ̀ ìwé èdè tó rí tí mo kọ alukur'an pẹ̀lú ké tó nírù yóò sọ pé ọkùnrin dára ntí ó wí nù yóò tún wá sọ pé kò kọ́ báwọn yòókù ṣe máa kọ́ ọ́. tó ti yé yóò sọ pé irú kéwò lọ wa kọ yìí ṣe bí kíwù ló yẹ kó o kọ sí ibẹ̀ ẹ bá wa mọ̀ àsọ pé rárá wọ́n yí lẹ́tà yẹn padà sí èdè Yorùbá ayálòwọ́nú èdè Yorùbá ni kò wá sí kíwù nínú èdè Yorùbá àbùkátà sí kíwù ẹni tó bá lo kíwù níbẹ̀ ó fi hàn wípé kò wulẹ̀ ní ẹ̀kọ́ nípa ìmọ̀ phonetics ìmọ̀ ìrú èdè tàbí kò wulẹ̀ nímọ̀ nípa gírámà èdè Yorùbá so ti yé so ó lè wá fẹ́ kọ Yorùbá kódà tó bá tún rí lẹ́tà Faransé kó fi kún tó bá tún rí lẹ́tà Jámánì kó fi kún tó ti yé dípò kó lo èdè tiẹ̀ kó fi dá kó fi gbé ọ̀rọ̀ yẹn jáde ní gbogbo ọ̀nà yóò wá lọ mọ́ mú lẹ́tà wá nínú láńgbèjì míì tí ó padà wá di tí àṣẹ lọ́mọ béèrè fún pé lẹ́tà yìí bóun tiẹ̀ ṣe jẹ́ nínú èdè tiwa ọ̀sá lè fẹ́ ka abc ò lè fẹ́ ka abd kọmọ ní abd aef kọ̀wá ní g dípò g o lè fẹ́ pé wí kọmọgábídí lọ kọwá ní w àpèjúwe tó fẹ́ kọ àlùkùránì pẹ̀lú yorùbá tó lọ kọ lẹ́tà q sáàrin ẹ̀ nìyẹn.